òjìji dé láàrin gbogbo ẹja bẹ́ẹ̀ ni ọ̀kín dé láàrin ẹyẹ kìnìún dé láàrin ẹranko níní dé láàrin afàyàfà egbin ni wá láàrin gbogbo ẹranko tó ń bẹ níjù ẹyìn ọba mi òkè náà ló kú dirí ẹwà fákùkọ wa ẹ̀bẹ́ ìbá gbàgbé ètò lètò bó ṣe ń lọ lètò ẹni tó bá mọ bó ṣe ń lọ kó máa bá ní ká lọ lórí ètò torí ẹ̀ lọ́n ṣe sọ pé ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà gbogbo ẹ̀ náà ló kúkú fẹ́ jọra wọn àmọ́ àwọn ò mọ̀ yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nítorí ẹni tó bá mọ bó ṣe ń lọ náà ló lè bá ní ká lọ ẹ káàbọ̀ sórí ètò lètò bó ṣe ń lọ orúkọ tèmi ò tí ì yí padà ó yí padà tì Olúṣọlá Adéníyì ọmọ mọ̀rọ́láhún ọmọ ọba ìlú Ìgbò ọmọ onígbòmọ̀rẹ́ alágbàdòde atapẹ́tẹ̀ inú omi gégélé is odò sọ̀yà. bẹ́ẹ̀ni orúkọ tèmi ni adébíyì adébísí ọmọ mi mo rẹ́ni kejì tàmọ̀ sí bcb èmi lọmọ ẹ̀ṣọ́ ìkòyí tó ń fi wájú gbọ́ta ẹ̀ṣọ́ ìkòyí tó bá gbọ̀fà lẹ́yìn ojú ló ṣe bó ti rí náà ló ti ń sọ yẹn a máa máa mu ní mẹ̀lọ mẹ̀lọ lórí ètò bó ṣe ń lọ. ẹ má yìí tí ì gbé kúrò níbẹ̀ tí ẹ bá gbé kúrò pẹ̀rẹ́ mo máa fà ìsín ẹ káàbọ̀ sórí ètò akọ́mọdé akágbà akọ́kùnrin akóbìnrin akí ọba akí ìjòyè oyún inú tó ń bẹ níkàlẹ̀ náà gbogbo yín pátápátá pátápátá la kí ìbà ọlọ́run ọba tó dá ayé tó sọ ayé láyé tí ayé ò yí ẹnikẹ́ni ayé kò lè yí ẹnikẹ́ni nítorí òun lọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ fọ̀rọ̀ dálé ayé elédùnmarè jẹ́ ká bẹ̀rẹ̀ ètò òun ní pẹrẹu báyìí mọ̀ báwọn èèyàn ti máa wò pé ibo ló ń lọ gan lénìí báwo ló ṣe ń lọ abala àwọn náà ti fẹ́ bẹ̀rẹ̀ lórí bó ṣe ń lọ a máa máa mú ní mẹ̀lọ mẹ̀lọ lórí ètò bó ṣe ń lọ. ẹ adébíyí ẹ jẹ́ ká tiẹ̀ tara pa mm, mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn gbọ́ orin kan hmm. ó ní bó ṣe ń lọ lórí arábìnrin yẹn ọmọ tó ń sọ tó bá ń gbọ́ ọmọ tó ń sọ tó sọ tán ọmọ tó ń sọ tó sọ tán ọmọ tó ń sọ tán ìgbà tó ń bèbè yẹn dé ṣòkan ó ní nǹkan tó ṣẹlẹ̀ ah. ó ní bó ṣe ń lọ ẹ jẹ́ ká dí òkè lọ́hùn kí wọ́n sáré bá wa yí sókè all the way látọwọ́ ọ̀dọ́mọbìnrin tó ń ṣe nǹkan tí àwọn ẹgbẹ́ ò lè ṣe tẹnitẹ́ẹ̀nì à ń bọ̀ orí abala yìí náà láṣìwà bó ṣe ń lọ.